أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يقبل منها عدل ولا هم ينشرون وإذ نجيناكم من آل فرعون يزعما لكم سوء العذاب يذبحون أبناءكم ويذبحون أبناءكم بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله هذا وقفنا والله وبلغنا وبركاته bákan náà ni a fọ̀rọ̀ àlékún ìjẹ́ àti ìjẹ́ fún àlọ́bíwá Muhammad sọ́wọ́ ọ̀rọ̀ kí àtìgbò ọlọ́run kó máa bá ànábì àwọn ará alẹ́ àwọn bàbá ànábì tí wọ́n jọ tọ̀tọ̀ ká ìjọ ìjẹ̀ yìí kó máa bá gbogbo àwọn tá a bá tẹ̀lé lánà wọn tí tó fi máa dijọ́ ọ̀gbẹ́ǹdẹ̀ àti ara di méjì níbi tí a ni sọ́rọ́ tó lè bá kọ́ sọ́rọ́ tó bá kọ́ àyà fọ̀tọ̀ níbi tí a dúró sí lánàá níbi tọ́lọ́run ọba tó ti ń sọ àwọn àdẹ̀kùn rẹ̀ sọ fún àwọn ọmọ ìsáẹ́lì gbọ́gbọ́ fún wa lórí àwọn tí wọ́n jọ wùsẹ̀ ní ayé tí wọ́n fi wá jẹ́ ọ̀kan nínú àwọn tó lóore jù nínú ẹ̀dá ọgọ́rùn ọba àlékè ọlá ìyẹn nìkan tó lákọ́ èyí tó fi yẹ káwọn ọmọ Ísírẹ́lì tó fi yẹ kí wọ́n dúpẹ́ lọ́nà lórí àwọn orin ọkọ̀ ọjọ́ èyí tọ́lọ́ ọba ọba àlékè ọlá tó ṣe fún wọn àìmoore òun náà ni wọ́n fi ń san orí fún ọlọ́run ọlọ́run bá wá ń ràn ọmọ pẹ̀lú gbogbo òjòrè ní ọlọ́run lè yín lórí ẹbẹ̀rú ọjọ́ kan ọjọ́ wo ni wátàkù látẹ́jú sí iná sọ ṣẹ̀yà wà láàyò kó bá ní ولا هم ينصرون ni ẹ lọ páyọ̀ ọjọ́ kan ìyún lọ́jọ́ ògbéǹde alkiyama ọjọ́ tó já sí pé tí wọ́n bá ti lè dákọ rẹ̀ abdullahi ọmọ umar rọ̀bíyà lọ́wọ́ àìkú ó máa ń dákú ni yóò dákú tó bá ti ń ka kùránì lọ ọjọ́ náà ọjọ́ kan tọ́jú ẹgbẹ́ kálukú ó dúró níwájú ọlọ yóò dákú níbi èmi táàlì ọ̀hún èmi àbẹ̀lẹ̀ ọ̀rọ̀ àwùmọ́rù yóò sì dákú fọ́bẹ̀rù ọlọ. wàtẹ̀kù yàwó máa ń ẹbẹ̀rù ọjọ́ yẹn ọjọ́ tó wà nínú hadith oòrùn yóò wá dúró látàrí kálukú wa ìwọ náà máa wò orú mọ́ ní ìsìn ẹ̀rẹ́ àzáyé náà ó ń fi fáànù wọn dọ́gbọ́n fi fẹ́ ra sọlá àbá muhammadu òun bá ń káàtì ìbú fẹ́ ra ń tiẹ̀ sọ pé nàìjíríà làwà iná nàìjíríà ní ìmúlò àwọn máa mú lọ pẹ̀lú bọ́ọ̀sì ẹ̀rùn àìrọ́níkálẹ̀ jàmọ́ tó bá wá rí bẹ́ẹ̀ orú mẹ́lòmíì ẹ̀fọn jẹ sọ́dẹ̀sẹ̀ lòmíì la tó ń ti bẹ́ẹ̀ ó ti mọ́ wa lá ti di mọ́ wa lára nàìjíríà ọlọ́run tó rí àtọ̀dọ̀ ọlọ́run ọlọ́run mẹ́jẹ aṣọ jẹ́ gbogbo ìyá bá jẹ sáfi mọ́ níwọ̀n bá bẹ́fọ̀ sí ń jẹ wá bá a sí ń dọ́gbọ́n mánéjì nàìjíríà yìí mẹ́jẹ aṣọ jìyà lọ́rùn sọ́lẹ̀ tó bá jìyà lọ́rùn òun ló ṣòfò jù báyìí kàwé wà lọ́kọ̀ sọ̀rọ̀ ọ̀nà rẹ̀ bí òkú tó lágbára nìyẹn ọlọ́run bá wá rán ọmọ Ísírẹ́lì létí a tó ṣẹ́kù náà ẹ bẹ̀rù ọjọ́ yẹn ọjọ́ kan لا nàfsùn àánà fòsìn ṣàyà wàlá yòókù bá lùmínà ṣàfà àtọ̀hún wàlá yòókù lùmínà àdìlùn wàlá òun yóò sọ̀rọ̀ sórí ọjọ́ yẹn ló ẹ̀mí kan ò lè wúlò sẹ́ni kan bàbá ò lè gbọ́ mọ́lẹ̀ bàbá àná àáfà ńlá ni wàlá ìkòlè gbọ́dọ̀ lọ́dọ̀ ọlọ́ na mi ni ni ọmọ ń kò lè gbọ́ ọ́lẹ̀ lọ́dọ̀ ọlọ́ mi àwọn olórí alátàlátù nínú òlu wa kò lè gbọ́ ọ́lẹ̀ lọ́dọ̀ ọlọ́ dádì mi wọ́n kọ́ mọ́sálásí mẹ́ẹ̀ẹ́dógún kò lè gbọ́ ọ́lẹ̀ lọ́dọ̀ ọlọ́ tó lè gbọ́ ọ́lẹ̀ òun náà èyí tó o bá ṣe fúnra rẹ tíwọ náà ní ẹ̀san rẹ̀ nínú òwe rẹ ètò ọ́lẹ̀ nìyẹn. àwọn kan nínú àwọn mùsùlùmí tí ẹ̀sìn òye wọn ò ní pé tó bá di lọ́rùn ṣéwò àwọn yóò di adìẹ àwọn wà á dàgbàdo àwọn ọdọ ka bàbà ṣéwò wà á gbé àwọn jẹ yá lọ ọkọ àwọn sínú àgùdẹ náà wà láì rọrùn tí ṣéwù kan bá sọ bẹ́ẹ̀ kọ́ pé ṣéwù onírọ́ ni yín elésù elésù ọ̀tá ọlọ́run ni kí ló fà á. torí pé tó bá dijọ́ ògbóǹde àlùkìyámà bàbá ò lè gbọ́ ọmọ là ìyá ò lè gbọ́ ọkọ là ò lè gbàgbúrò là ọ̀rẹ́ ò lè gbára wọn là ọjọ́ tá a wá ń sọ yìí yàtọ̀ sí pé èmi ò lè gbọ́ là ìwọ náà ò kan. kò lè sọ bóun fẹ́ fipẹ̀ nìkan ká wá gbà lọ́wọ́ rẹ̀ mọ́rò pé ń tó rọrùn ni sọ́ni láàyè kúbálù mi ní aṣàfáà àní gba ìpẹ̀ lọ́wọ́ ẹ̀mí kan fún ẹ̀mí kan ara ń tá gbọ́dọ̀ gbóyé nìyẹn sórí tá a bá ń sọ̀rọ̀ àṣàfáà ọ̀kan nínú àkídà àwọn àfa alùsọ̀nàtì wàlìjàmáà. òun ni àṣàfáà ìyẹn náà pè ní intercession ètí ń jẹ́ bẹ́ẹ̀ ni wípé èèyàn ní àwọn àbùdá ìjẹun kan èèyàn ní àwọn ibìkan pé èèyàn ti ṣe tí ọ̀dà máa gbọ́ mi dáadáa o bó ti fún ọ lágbọ̀dọ̀ kó lè lọ ọ̀sẹ̀ dájú rẹ wọ́n wá ní mọ́tòlù ò ní jẹun lálẹ́ lọ́dọ̀ lórí pé wàhálà ò ní jẹun nínú ilé ìlálẹ́ yìí.

wọ́n tún ju òṣùnú yó kí wọ́n gba ìpẹ́ ẹni ń bọ́ píríjì ọgbọ́ ọdí rẹ̀ bẹ́ẹ̀ sọ wá rí lọ́rùn àwọn tó ń sípẹ̀ ibi tá à ń lọ nìyẹn àwọn tó ń ṣe kí ni wọ́n ń sípẹ̀ lọ́dọ̀ ọlọ́run èyí ò ní àwọn àbá àtàwọn máa ń tàwọn èèyàn jẹ nínú ìlú wa wọ́n ní tó torí ọmọ tó bá jẹ́ kùránì nídìílé ìyá èèyàn sẹ́wọ́n tì ìdílé bàbá èèyàn sẹ́wọ́n àwa àdúgbò pé ẹsẹ̀ ẹ̀ fún wa lẹ́rìí ẹ̀ wọn àbá fún wa lẹ́rìí. nígbà wọn bá kọ ọmọ tí kọ ní fátíà àti alif náà ọ̀rọ̀láàyíká òmọ́lẹ̀ ìrànfọ́lẹ̀ ókè kòrá ní ìrọ́bẹ̀ òní ìhàn títí inú sáàdìjẹ́ náà máa dùn tó àríwá náà tí òní oṣù òní máa òdùmọ̀ kòrá ní ìka àáfà ní ọwọ́ akọ ní àwọn èèyàn nínú àwọn tí ó wáyé tó ọba hadithi ń bẹ báwọn kan ó sì pẹ̀ má ṣe mistake o àwọn kan ó ṣe kí ni wọ́n á sì pẹ̀ lọ́dọ̀ ọ̀lọ́ sọ wá rí àwọn tá à ń sọ yìí ẹ̀mí kan yìí tọ́já sí wípé láyúkúbálù mi ní àṣà fáà bàbá sọ́rí àlùfẹ́ ìní wọ́n ní àṣẹ láyúkúbálù mi nafsin anafsin ṣàfáà àlébà ìfẹ́ ẹ̀mí kan fún ẹ̀mí kan kátó sọ pé nìkan ó lè fìpẹ́ ó ti ní àwọn nǹkan kan tá a gbọ́dọ̀ rí ó ti ṣe kí ni ó ti ní àwọn nǹkan kan tá a bá ti rí àwọn nǹkan yẹn kò sí pẹ̀lú ọ̀dọ̀ ọ̀nà so orí alákọ̀ọ́kọ́ yóò jà sí pé ẹni tó fẹ́ sípẹ̀ ẹni tó lọ ń yọnu sí ẹni tó lọ ń gbà fún ẹni tó lọ ń yọ̀ǹda fún ẹni tó lọ ń fún láṣẹ kó sípẹ̀ máa wà pẹ́rẹ́ o mọ́bẹ̀rẹ̀ láwọn ọ̀nà. Eneka ládùúgbò yín bá bàbá kan ládùúgbò ni ah lọ́mìn yẹn jẹ́ kẹ̀rọ ọmọ ìdí ń é kiri ẹ̀ gbọ́dọ̀ náà wọ́n bí kiri wúwà jù. bí get out get out sọ pé bàbá tí tí wọ́n rìn rẹ̀ ọ kan ọba ẹ̀ gbọ́dọ̀ náà ní jọ ojú bàbá mi ojú bàbá ojú kù. àwọn ọwọ́ àwọn oníṣòwò kan tó níyàwó ti fẹ́ tó ló wọn máa sì bẹ̀ lọ́dọ̀ ọlọ́run ẹ̀tọ́ ọkọ̀ ní ẹ̀yìn mẹ̀lẹ́kẹ́ fọ́ ń bá ń ni ó sì kan ti máa ń jó ọmọ tuntun láàyè ni ó bẹ̀ lọ́dọ̀ ọlọ́run ṣéwù gbogbo àwọn ọmọ ìjọ ló ti bá sùn kò sí fún àwọn èyí tó ní yún pẹ̀ tọ́lọ̀ wọn bá gbà fún tán yọnu sí ìwé ẹ̀rí tí ó sì pẹ̀ nìyẹn jàmá sóyà bí òye ẹlẹ́kejì yóò tó wá já sí pé ẹni tá a fẹ́ ṣìpẹ̀ fún ọjẹ́ ni tọ́lọ̀ ń fẹ́ gba ìpẹ́ rẹ̀ jẹ́ kí n fún ọ lápẹẹrẹ ẹnìkan ó mú màmá rẹ̀ ó sì gún ní àdálójú ó tún wá sá orí ẹ̀yán kàyàkan. ó tó wá jẹ́ ẹran ẹ̀ lékìrí lójú rẹ̀ ọwọ́ á sínú iná ó tún wá ń sọ ọwọ́ wá tẹ̀ lẹ́yìn ìgbọ̀n sá lọ sóti ẹ̀rìnsìn ẹnìkan ládùúgbò yín tí ọ̀ lásùn sí ọwọ́ abọ́ ẹ̀jẹ̀ bá ń forí jẹun sọ àbáwọn ẹ̀sẹ̀ ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ tó wù gáádá ọlọ́ọ̀tàlẹ́ lọ́ba ti pẹ̀ ẹlẹ́bọ bàbá mm, mm, mm, mi sọ̀rọ̀ pẹ́ o eléyìí yọ̀ọ̀rọ̀ àná ni lóbi dájú pé nínú àwọn tí èyí ó kún sí pẹ̀lú yóò dà sí pẹ̀lú tóun náà jẹ́ mùsùlùmí ṣùgbọ́n bóyá mùsùlùmí tí màá ta tẹ́tẹ́ ni ọmọ ẹ̀ ta gẹ̀rẹ̀ ìgbénu ẹ̀ chance lotto kò sí gẹ̀ àwọn atẹ́tẹ́ ọmọ ń ta ronté ọ̀fáìsì ọ̀tẹ́ẹ̀lì ọmọ ń ta tẹ́tẹ́ bóyá ọmọ ẹgbẹ́ bẹ́ẹ̀ mọ̀ lẹ́gà díẹ̀ díẹ̀ díẹ̀ o sì gẹ́ ọba ọmọ ń fẹ́ lọ èèyàn wá fẹ́ sí pẹ̀lú ọlọ́run wá rò pé ẹ́ ọ̀lẹ́kẹ̀ sì máa wo mùsùlùmí ni ó máa ń kírun tẹ́tẹ́ orí ìbú wèrè tí máa ta àwọn náà ni ṣùgbọ́n bọ́ọ̀ ni ọkàn tẹ́lẹ̀ bá sí pẹ̀ yóò jà sí wípé alimashfur ẹni tá a fẹ́ sí pẹ̀ fún ọlọ́run fẹ́ ká sí pẹ̀ fún torí àwọn èèyàn kan bẹ ìpẹ̀rù lé bá fàmọ́tà fáwọn ṣàfáà àtúnṣàfihàn kò síbò tó ti tó àlè wọn wọ́n nù lẹ́nu wọ́n jí àwọ́dọ̀ ọlọ́mọdé mi àgbẹ̀ ẹ̀jọ̀ wọn. jẹ̀mọ́ sọ wá rí wàláyé kúbọ̀lù mi gba ìpẹ́ nìkan fẹ́ nìkan àbàwọn tó lọ wọn bá ọlá tó bá yọ̀ǹda fún. nínú àwọn tó lọ wọn bá wá fún kí ọ̀gá gbogbo àwọn ṣàfihì òun lànàbí wa Muhammad ó ti ń sọ alẹ́ ni yóò wa Muhammad sallallahu alaihi wasallam láti fún gbogbo àwọn kírísítẹ́nì ayé gbogbo kírísítẹ́nì tí bá ń bẹ láyé lásìkò tí wọn ọ̀gbẹ́ ìlú gbà síláàmù tí wọn bẹ́ẹ̀ lè kú ó dájú lórí sorí pé èèyàn méjì ni àwọn kan wọ̀ náà wọ́n jáde ọlọ́mọdé àwọ̀ náà rárá àwọn kan ti ẹ̀rí wọ́n rà nù náà tí wọ́n ní gbogbo kírísítẹ́nì ayé ànábì ló sọ bẹ́ẹ̀ èmi kí mo sọ bẹ́ẹ̀ nínú àdìsí sọ̀lú muslim ànábì tó fọ́ lọ́n búra pé láyọ́símà láyọ́símà àdínínà ìlú mọ̀ ìyẹ̀wùdí yìí wà ò ní nínú ni ni agbábẹ́ni awólọ́wọ̀ ó kú sí kéde yọ àánú ọ̀nà kí ẹsẹ̀ pé yọ wọ̀nà yọ wà lábẹ́ nnamdi azikiwe ó kú sí kéde àtọ́nà ọkọ̀ nínú síbi ìkíní àwọn nationally àwọn gẹ́gẹ́ kan nàìjíríà tí wọ́n bọ̀ torí nàìjíríà àti tiwọn wọ́n contribute ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́run contribute nǹkan kan wọ́n rà nù náà ọ̀gbọ́n mi gidi owó yọ rà nù náà gbogbo àwọn ojúkú wọn láyé wọ́n ti gbẹ̀san wọn láyé kò sẹ́gbà fún wọn nínú sàárẹ̀ àti lọ́rùn. tó wá rí ànábì sọ́lọ̀ wà rẹ̀ ọ̀sánlá wọ́n lòun lẹni àkọ́kọ́ tí yóò kọ́ sí pẹ̀ nígbà tí wàhálà bá dé tá a bá gbé wájú ọlọ́run. wàhálà kí ni ó dé òòrùn ni àfà òòrùn tó lépo òòrùn tó lágbára òòrùn tí ò túrò ẹ̀ nílé ayé òòrùn tí pàwá ìtàrí àgùn ó dènà sí wa wọ́n wàá sọ òòrùn sátàrí kálukú. ọpọlọ ọmọ wa ṣe kọṣọ kọṣọ kọṣọ ìwọ́tọ̀ ọ̀dánilẹ́mì rẹ̀ ti ń ṣe ọbẹ̀ rí ọbẹ̀ ṣe sọ ọpọlọ òtún sọ jù bá ń lọ. oògùn ọwọ́ àpò àwọn èèyàn níjọ́ náà oògùn ọ̀pọ̀ ẹlòmíì dé kókó ẹlòmíì orókó ẹlòmíì itan ẹlòmíì ìdodo ẹlòmíì ọbẹ̀ ẹlòmíì ẹlòmíì lọ ṣùgbọ́n àwọn èèyàn kan bẹ ọlọ́pọ̀tunity opportunity ni pé ara wọn ṣáàbọ̀n náà ṣàfi ìbáradàsí là ọmọ kékeré ọ̀dọ́ láti kékeré kìí ṣẹbọ láti kékeré kìí bọ sàárè láti kékeré kìí lọ sọ́fíìsì láti kékeré kìí sọ̀rọ̀ méjì láti kékeré kìí lọ sọ̀sán òṣogbo láti kékeré kìí ta tẹ́tẹ́ láti kékeré kìí ní gẹ́fẹ̀ láti kékeré kìí ṣe rádaràda tọ́lọ́ nìkan ní máa ń ṣe òun ní pátápátá tọ́lọ́ ọ̀yà mọ́ra láti kékeré kọ ọmọ si rádaràdá kò lè jẹ́ kan àwọn tó rùn ní pa sọ ọgbọ́n tí ń sọ yé anábì ni ọlọ pé ìwọ ọlọ́ mọ̀ sí àwọn èèyàn mi rèé ti fẹ́ràn wọn mọ̀ anábì ọwọ́ àforí fọ́lọ̀ akọ́rọ́bù máa yẹ kú mi rọ́bì yìí wọ́n sáájì anábì tó súnmọ́ ọlọ́run jù wá ń wà sáájì wàhálù sàájídùn ìfesí ìgbà téèyàn bá tó wà lẹ́ni tó forí kalẹ̀ ìgbà téèyàn súnmọ́ ọlọ́run jù nìyẹn wo àwọn tẹ́tẹ́ olóṣù láyé wọ́n máa ń fẹ́ kéèyàn ó forí balẹ̀ fáwọn ni tó bá fẹ́ sọ ọ́dọ̀ lórí ìbú wọn ló forí balẹ̀ fógun ó forí balẹ̀ fọ́sàgbù ó forí balẹ̀ fọ́ya tó o bá ti lè forí balẹ̀ fún nǹkan ní ọlọ́wà ní wà lẹ́bí à ìforíkẹlẹ̀ yìí pọ̀ làlẹ́bí ọmọ ṣàdúà ní ọmọ ọgbẹ náà lóò rárá ọlọ́wà ní wà rẹ̀ ńlẹ̀ yìí ti pọ̀ ju yóò lè bẹ́ẹ̀ yìí pọ̀ báwọn èèyàn mi pọ̀ ìnira pọ̀ kódà ẹni tó tún jọba ọ̀rẹ́ nígbà tí ìlera bá pọ̀ nígbà méje ìwọ̀n tí wọ́n náà wá fẹ́ẹ̀lì ní kí rìsọ́ọ̀tì ó ti ẹ̀ jáde káàmù àwọn tó fẹ́ẹ̀lì àwọn tó pààkì. german adébìlẹ́ni náà tọ́lọ̀ wà ní ọya isfáàtù ṣáfà ọya sì pẹ̀lú ni a ti gbà pẹ̀rẹ́ àdébìlẹ́ wà bẹ̀rẹ̀ sí ní fìgbẹ̀. sọ wá rí pẹ̀lú àdébì sọ́lọ̀ láàlọ́ sọ́lá bàbá sọ́lẹ̀ àyọ̀fẹ́ ní nínú tẹ̀síìrì wọn ti ń bẹ́ẹ̀ wájú mi wọ́n ní fàṣàfáàtù nàbí yìí sọ́lọ̀ láàlọ́ sọ́lá

ànábì ó sọ wá sí pẹ̀lú àwọn kan ti já síná ọ̀rọ̀ tí wọ́n sọ ti sí ka ṣe kí ni kán wọ̀ náà ànábì ó wá sí pẹ̀lú fún wọn ìwọ eyan yi wọn wọ ni wọn wọn máa ń kírun wọn máa ń gbààwẹ̀ wọn máa ń ibi pírọ́blẹ́mù ẹ̀ náà lọ́rọ̀ obìnrin kò ní ma ṣe si na máa ń wọ̀ ọmọ eléyìí olè ní pọ́blẹ́mù ẹ̀ kó máa jí nǹkan oní nǹkan yóò jíwó mọ́nì rẹ̀ yóò jíwó bàbá rẹ̀ àtúnjíwó olú ṣẹ́yà lórí ọ̀rọ̀ òfófó ni òfófó máa fúnfún ìròyìn káàkiri àlẹ́bí ọ̀wà ní wọ lọ́ta mùsùlùmí ni máa kí wọn wọ́n máa gbá wọn tó máa ti tọrẹ àánú ọ̀rọ̀ wọn ní wọná mọ́ látara kíni Muhammad sallallahu alaihi wasallam. wàbí máa ń ha á ń yá kúrúdà nínú ha. àdébí ó wa wá sí ìgbàgbọ́ lọ tó àwọn èèyàn kan bẹ mi ò lágbára lórí ìwọ̀n wọn akọ bí wọ́n ti wá ọlọ́run bá ń wọn mùsùlùmí ni wọ́n ọmọlẹ́yìn mi náà ni wọ́n wọ́n yàtọ̀ ọlọ́run ọ̀wá jẹ́ wọ́n ti ẹ̀ jáde nínú mẹ́ ọlọ́run bá ń sànú wọn gbogbo nǹkan àwọn sọ àdíìsì ẹ̀ bẹ́ẹ̀ náà sọ̀rọ̀ ìbò kárí sórí àbí òye àdíìsì tó fi fẹ̀fẹ̀ rinlẹ̀ ni kí ni tí ó wàá fẹlẹ̀ àwọn tó ti wá ń wọ náà yìí sọ́tìyé ipá wọn tí wọ́n fẹ́ ṣe fún wọn nígbẹ́ ìlera tó yẹ kọ́ mọ́ wà fún wọn lọ láíláí kọ́ lọ wọn lè stọ́ọ̀pù ẹ̀ ọlọ́run wàá gbà bẹ́ẹ̀ ṣùgbọ́n abẹ́lọ́ ọlọ́mọdé àwòrán tiẹ̀ wọ náà rárá ń tiwa so orí kí n sọ fún ọ tọ́lọ̀ ń bá ní wípé àlẹ́bí ìfowópamọ́ ìfọ̀ ọ̀gá dìbò yọ̀ọ́ jáde nínú ọ̀nà ìjọ mẹ́jọ ní olú eight thousand yards nìyẹn. وإن يوما عند ربك كألف سنة مما تعدون sórí ọjọ́ kan lọ́dọ̀ ọlọ́run ọba one thousand years sílé ayé ni tó bá nínú àwọn ilé òun ní wọ́n ti owó òun ní máa ń kí owó lọ́dọọdọ́ méjì inú ná two yà sí yẹn tọ́lọ́ bá ní pé ẹ̀rẹ́ lè rẹ̀ rí mẹ́sàn-án bọ́ọ̀sẹ̀ ìdílé mẹ́wàá lọ lé káàkiri lọ́dọọdọ́ mẹ́ta nù ná three yà sí yẹn ọlọ́ọ̀ni ẹ̀rẹ́ lẹ́yìn ti ẹ̀rí ọlọ́ọ̀ni máa sọ lẹ́yìn yóò máa sọ lẹ́yìn egun tó fojú ẹ̀ ibi òun tẹ ọ̀dà fún mi ìkọjá àtẹ́kọ́ máa bóra ṣe ní máa bóra wèrè yóò bójú yóò tó bógẹ̀ yóò tó bó gbogbo nǹkan ní lọ́dọjọ́ mẹ́rin na four thousand years nìyẹn. wàyí náà yà ò mọ̀ náà ń dá rọ́ọ̀kù kàkà àrùn sí ìsáàlà sí lọ́nà àrùn tó tó kọjá ló alẹ́ náà ara ti wà ó wà náà bàbá lábẹ́dìbí lọ́sọ anásúnṣe á ẹ̀mí kan ò lè gbẹ̀mí kan là ẹ̀mí kan ò lè wúlò fẹ́mi kan kó wá lóòrùn òun ní jẹ́ ọ̀rọ̀ náà wọ́n wọn bá wà láàyè kúdà nínú nọ́sùn anásúnṣe àbá àbàdá wọn sì ní gba ìpè ẹ̀mí kan pé kó wá sí pẹ̀fẹ́ mi kan wà láàyè kọ́nù mi ní àádùn wọn ní bákan náà àti àní gbàgbà dìílù kẹ́tọ́ pé ó ṣàlàyé hákàlù yẹn fún ọ. sọ nígbà míì náà wò ní ẹnìkan ọjọ́ èèyàn lówó wọn wá gbé wọn ní káwọn ọlọ́pàá ògbó ilé e káwọn lọ sẹ́wọ̀n nítorí ọlọ́run bẹ́ẹ̀ bá fẹ́ kọ́ lẹ̀ wọ́n kí lẹ tó lè ṣe pé àbíkẹ́ ọ̀dà rí nínú one million àbẹ̀rẹ̀ oṣù mẹ́fà lọ́rùn one million wúlò ẹgbẹ́jọ ọ̀dà mo gbélé omi kalẹ̀ ilé òwúlò mọ́tò mọ́tò òwúlò bákan náà ni pé wà láyú kọ́dù mi ní àádùn wọn àtún ní ìgbà lọ́wọ́ ẹ̀ nìkan ti tó lè jẹ́ replacement abámujú nípa ló fi replace ẹ̀ pé kọ́dà ìyàwó mi replace ni ẹ̀fọ́ máa mi replace ni rárá òkàlùkọ́ ọmọ sábúra àwọn àbúrò ìgbà yìí yàwó mẹ́yọ̀ fẹ́ràn olùmọ́ràn من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل مرئ منهم يومئذ شأن يغنيه láti sọ ما ọ mọ́ra ṣe tọ́lọ̀ dáàbì rẹ̀ òde wúlò fọ́ lọ́yẹ̀ rẹ̀ òde wúlò fọ́ nítorí rẹ̀ wúlò fọ́ náà ní kákọ́ lẹ́kọ̀ọ́ láyé kò sì bẹ̀ kọ́. ọ̀rọ̀ máa ń tọ́pẹ̀lẹ̀ sábà fún wa Muhammad sallallahu alaihi wasallam. nínú àdìsí Bukhari ní kìtàbí wa sọ́yá

ilé ọ̀pọ̀ tó jẹ́ sí pé gbogbo àwọn tó jẹ́ lẹ́bọ̀ wọn ẹ̀ ní nǹkan lẹ̀ kódà wọ́n ní àbú tó nídìí náà ní tọ́jú bàbá àlì nínú àwọn tánà bí ó sì pẹ̀ fún ni ṣùgbọ́n kò ní torí ọ̀wà nítorí náà torí pé máa tà fún ṣìríkà ó kú fẹ́ lẹ́bọ tí wọ́n rábù tó lì kálé èèyàn kan bá lẹ́tọ̀ọ́ fálì jánà nínú kèfèrí òun ni ọ̀bá jẹ́ ṣùgbọ́n kò ní wà ní jánà òun lọ́lọ́run ọba lò kí wọ́n àfi ránà bì pa òun lọ́lọ́wọ́n bá lò tánàbí fi dàgbà òun lọ́lọ́wọ́n bá lò tánàbí fi ríyàwó fẹ́ òun lọ́lọ́wọ́n bá lò tánàbí fi jẹ́rìyàn ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ ọ̀gbà síláàmù nígbà òun kú tó lọ ọba ìrẹ́ ọ́nkù mi òkè ẹ̀sọ́ pé gbólóhùn láìlá àìlàlá kí n lé bọ́ọ̀ kìtì pẹ̀ lọ́dọ̀ àwọn olórí burúkú àwọn èèyàn ń bá rìn ni lábẹ́ sọ fún wọn náà mọ́ bá yàn gúrè tó ọba bá yàn gúrè wọ́n sọ ọdún lórí ìjú ayérayé ṣètò ọmọ kan lọ́ba àwọn kan rẹ̀ sámọ̀ wọnú ẹgbẹ́ àwọn ọmọ kan náà iléeṣẹ́ èsì ara wọn sínú ògbó ni àwọn kan náà iléeṣẹ́ èsì ara wọn sí di boyfriend girlfriend ṣe sísan akin tó wà lẹ́yìn òní boyfriend wà lẹ́yìn ní ah ah bó o ti báyìí kó yìí ah, àwọn títà lọ́yìn ìyá ọdún bọ wá brọ́dà kan òun náà máa ń bí ọmọ ìwọ̀n jàlábí àbáyé ẹjọ́ máa rà ẹjọ́ máa mú ẹjọ́ máa chà ẹjọ́ máa tùrì ẹjọ́ máa jàánà yóò wà máa sọ ọsọ lórí tọ́ ọ bá ti lè bá èèyàn sọ̀rọ̀ náà di kí ni olórí gbogbo ẹni bá lè òkò fẹ́ẹ̀ tú ká jù sí wa láàrin ká mọ̀ gbọ̀ra wa yín lọ. wọ́n lára ni wọ́n kọ́ dùn mí ní àádùnmọ́ wà láàrú mi yóò sọ̀rọ̀. kò sí rìpléṣmẹ́ǹtì tó bá di lọ́dọ̀ ọlọ́run pé ẹ fi lè mi rìpléṣì ní kí mi ọmọ làdìjá náà kí lè mi ọmọ àlọ́ náà ẹ fi mọ́tò mi rìpléṣì ní kò sí ń tọ́jọ́ wà láàrú mi yóò sọ̀rọ̀. bákan náà tọ́lẹ̀ kò sí náà lọ́wọ́ kankan wọn à ní ràn lọ́wọ́ wọn à ní rí ọlọ́run lẹ́ni tí yóò ṣe wọn ní olùrànlọ́wọ́ ọlọ́run àbẹ̀ ràn wá lọ́wọ́ láyé àtọ̀run. ọlọ́run bá wá tẹ̀síwájú ní àyà àfọ̀tì náà ọlọ́run lẹ́yìn ọmọ nìyí. aláyàkókò nìyí nìyí ọ̀daràn nìyí nìyí.

nínú olùgbà yìí ẹlòmí ọkẹ bọ ẹkọ ni ó ti ń sọ yóò kẹ tó tó lọ wọn là bọ ẹkọ yóò ní ká ah, wàlẹ wọn pàṣẹ fún mi lónìí <laughs> yóò là máa sọ pé ẹni ọlọ́run bá fẹ́ sàánú wàlẹ wọn lè change ah, ìwọ náà lọ wá ń ṣe gáì kì níwọ ìwọ tí wọn lọ ẹkọ ọmọ ẹ ṣe gáì ọlọ́tí ìjọ tí mọ́tò lọ ọmọ ẹlẹ sọ ọlọ́tí ìjọ náà tí nǹkan báyìí tí nǹkan báyìí tẹ̀lẹ̀ sọ báwọn àfẹ́ mi ọlọ́run bá débi ọ̀rọ̀ ìdá yìí lẹ́yìn ìgbà táwọn òpin ẹ̀mí ti kó láàárẹ̀ wọ́n ṣe rúkẹ́ àwọn dánwò tó wá fún ọlábẹ́rẹ́ dánwò wọ́n rọ kẹ́lẹ́ kàlẹ́ olórí ọlọ́ọ̀sá padà dán ọ̀tá ọ ọ wọ́n tún ṣe báyìí fún ọ ṣé wọ́n lọ́wọ́ ọmọ ọmọ kí lónìí àwọn ọmọ Ísírẹ́lì ọlọ́run tó wá ń rán wọn létí pé wáyé bímọ jẹ ìlà ọkùn mi ààrẹ fèrè àwọn wọ̀sùn mọ́ràn ẹ̀kọ́n sọ aláàbàbẹ̀ يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم sọ wọ́n ráyè bá a aya fọ́tí èsì yẹn bàbá sọ́lé àlòfin ní wọ́n ní kó láwọn àǹfààní tó wà nínú wọ́n ní wà ní fàwa ìdìl aya nínú àǹfààní tá a rí pẹ̀lú nínú aya yẹn àtàhàbírù ló ń yẹ ní òkèèyá náà wọ́n wá wa nítorá nípa ọjọ́ ògbóǹde àlùkìyá náà wọ́n fẹ́ ká ṣọ́ra fún ọjọ́ yẹn torí pé ọjọ́ ńlá ni bàbá ní wàhálà. ìyẹ́kọ́ òfin kùránì kẹfìrọ́ wọ́n nírú nǹkan tó rí báyìí tó rí báyìí àìmọye ọ̀nà nínú kùránì ló ti máa ń fẹlẹ̀ irú ẹ̀ ni wọ́n tẹ̀ kú yẹ́rú máa ń tọ́jú náà fi ní sọ́ọ́tù kọ́ra àyà tó ní kan ọjọ́ tí ẹ fẹ́ rí padà sọ́dọ̀ ọlọ́run ọba irú ẹ̀ náà tó ni ìyàwó máa ń jẹ́ àrùn ṣe bá ọlọ́run ní ọjọ́ kò ní lọ́jọ́ kan tó máa kékeré ọmọ kan gbogbo orí òsì fọfọ, fún sórí wẹ́ẹ̀lì wà láì bẹ̀rù mi tí wàhálà bá dé ọkẹ̀ nígbè rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kí ni ọkẹ̀ rẹ̀ wú. ọjọ́ yẹn ọjọ́ tó kékeré kí ọmọ ewu ọwà gbogbo wọn wà á di bàbá wà ara àǹfààní annahu fi yawmil qiyamah la tajzi nafsun an nafsin shay'a ẹ̀mí kan ò ní wúlò fẹ́mi kan ẹ̀mí kan ò lè gbẹ̀mí kan là mọ̀jẹ̀kẹ́ni kan wá tàn án jẹ tí òun ní ọgbọ̀n òun là ọ̀nà kájámọ̀ òun ní ọgbọ̀n òun là mọ̀lọ́bí òun kan ní ẹnì kankan òun ní ìwọ ṣiṣẹ́ ẹni ṣiṣẹ́ ẹni ọlọ. bìsìláàsì síríyá bàbá nígbà tó sílé ayé torí pé nílé ayé rè èèyàn kan lè ba èèyàn kan sílẹ̀ ṣùgbọ́n lọ́jọ́ ọ̀gbìn ìdí àlòkè yáàmà kò sí lè wà nínú ha nínú àǹfààní rí nínú àyà ti yẹn anna àṣekálá afẹ́ sípẹ̀ kò lè wúlò kankan lọ́rùn ayíyí fáàláwó àṣẹ́kò ní wúlò tí ò lẹ́tọ̀ sí ká fífẹ́ fún ẹni tó dá sí pé ìwà rẹ̀ ti burú lọ́dọ̀ ọgbọ́n sí ìrìnkè wọn àlè òfìgbò fún kò ní wúlò fún wà á máa mẹ́yẹ tẹ̀lé kù ṣùgbọ́n ẹni tó bá lẹ́tọ̀ sí to fífẹ́ fún fàkọ́sídá láti nùsùs àlùmọ̀tàwátìrà aláàtúgbò ti ṣàfáà àwọn ẹ̀rí tó ń tira àwọn ẹ̀rí tó òun ló ń bẹ nínú tẹ́lá ọ̀rọ̀ àti súnà àlẹ́nu sọ́lọ́ náà àlọ́sọ́lá tó fi jẹ́ káwọn ẹ̀rí tá a mọ̀ ní tó ti ó nínú àwọn tẹ́lá àdínkù nínú àwọn tẹ́lá àkídà pé irú ẹni yẹn ìfẹ́ máa wúlò fún. Àgbẹ̀yọ́ mọ̀ kíámẹ̀ àsọ́jọ́ ọ̀gbẹ́ndì àlùkíámẹ̀ lẹ́yìnfà fi ìfìdá ọ́n. Sọ́rọ̀ ní ẹgbẹ́ ẹ̀rọ kọ̀ọ̀kan fún aṣọ ìfìdáwò ó ti ń sùn. Sọ́ọ̀mọ́ ẹgbẹ́ jẹ́ ìfìdáwò. Àwọn àbọ̀ onífìdá àdúgbò yẹn wọ́n ti máa lè fìdáwò nígbà tó bá fẹ́ gba owó lọ́wọ́ àwọn fámílì òkú wọ́n láwọn fẹ́ lọ fìdá òjọ kẹta fìdá òní pé èèyàn fẹ́ gbá èèyàn lẹ̀ ẹfẹ́ pé lè rẹ̀ máa gbọ́ mi dáadáa òkú tó kù yìí o afẹ́ ẹ̀fẹ́ fìdá òjò afẹ́ ẹgbẹ́ lè afẹ́ ọ̀rọ̀ àti àkókò ti máa wọ̀ ọ́nà kọ́lọ̀ òun mo tó yọ́nú sí máa gbọ́ mi o ṣé nígbà tó ní kò rọrùn kọjá sí wípé èèyàn kan yóò wà lóhùn fẹ́ ti sílẹ̀ láti fi ṣe déédéé pé kán fi gba òun sílẹ̀ lọ́dọ̀ ọ̀rọ̀ ìyẹn ọ̀rọ̀ gbọ́n tá sọ dáadáa o so oríṣiríṣi sọ wípé àwa níta ti ṣe láyé ibi tá a bá ṣe ẹ̀rọ pé níta ti béèlì ara lọ́dọ̀ ọlọ́run àwa ti ṣe ilẹ̀ tá a sọ bẹ́ẹ̀ fọ́ sọ́dọ̀ ti gbàgẹ́.

ẹnìkan dára àwọn tí ń bẹ̀rù rúgbọ̀n rí so oríta bá sọ̀rọ̀ kéèyàn ọjà lọ sọ pàápàá jùlọ ọ̀rọ̀ rẹ̀ di ọ̀dà so orí lónìí ọ̀rọ̀ ẹ̀sìn dojúrú àwọn èèyàn fi ọgbọ̀n lẹ̀ ṣòkòtò ń fò sókè àwọn èèyàn ń lo ìjáàbù ṣùgbọ́n buru burú ah! ọgbọ́n ọgbọ́n ìgbà ìyá máa gbóná yóò mọ̀ síbi lásàárọ̀ irú fàmálà wọn ní kú wà tí wàlà náà sí sórí wọn tó o tún gbọ́ wa yìí nínú tó dáa fún wọn òun ni kó o gbìyànjú àti ọ̀rọ̀ rẹ àti gbangba rẹ jí ọ dáa lọ́dọ̀ lọ mọ́jì ọjà sí pé gbangba rẹ nìkan ní ọ̀dà kí láǹfààní irúgbọ̀n rẹ tó fi lẹ̀ kí láǹfààní ìjáàbù rẹ tó ń lò kí láǹfààní ìṣòkòtò rẹ tó fò òkè tó wá ń fẹ́ lọ́n tó ń fẹ aburú sọ́lọ́run ní kọ̀rọ̀ wọ́n wà máa ṣe bí ẹni ọlọ́run ní gbangba àti kásọ̀ra àti kọ̀rọ̀ wa àti gbangba ọlọ́run tí ó dà. bàbá ní kálọ̀ ọ̀bà ànífẹ́ tó bá

ibi tí wọ́n ti gómìn yẹn kábọ́sáyà forty nine. ọlọ́ àbáwá ni wàyí dínà jáínà kọ́mínì àlù fèrè àrùn ẹ̀yin ọmọ ìsírẹ́lì àfẹ́ obìkùrú yàgà ní ìsọ̀rọ̀ ìlà ní ìmọ̀tí àlẹ́kùn ìdínà jáínà kọ́mínì àlù fèrè àrùn náà ẹ lọ rántí ìmí ọlọ́run ọba ìnínú lọ sàánù yín lọ́wọ́ ọkùnrin olórí ibú jọ́kùnrin ọlọ́run farabalẹ̀ ìtàn fíráwùnà lọ́fẹ́ gbọ́ so nínú kùránì ọlọ́run dáàkọ fíráwùnà láì mọ iye ọ̀nà àdẹ́bì tó ń sá láì mọ ọ̀nà so nípa ń sọ̀rọ̀ àwọn ẹni ọlọ́run bá ń sọ̀rọ̀ làwọn tó jàmọ́ àsọ́yà àbí òye àwọn tó bá jáde nínú àwọn ẹni tọ́lá àwọn ọba ọba àlejò ọlá kálọ̀ máa kọ́ sí wọn ni àwọn tó bá jẹ́ ní àdàbí wọn òun ọba àlejò ọlá òun ló fi dákọ wọn sọ wá nínú àwọn ẹni rẹ làbẹ́bí wọn mọ́sá alẹ́ ìsọláàtù ọ̀sálàmù kì í ṣe pẹ́ ní rẹ nínú àwọn nínú àwọn ànábì ọlọ́run márùn tán lóore láyé àtọ̀kọ́ ọ̀kan nínú àwọn olórí ibú àwọn tí mo pè olórí tó tó bá ṣẹ́dà ọ̀kan nínú wọn ni fíráwọ́ náà láyé fíráwọ́ rẹ̀ lẹ́yìn ọba àlọ́ wàmárọ̀ áálá. ó tún lọ wo máa fọ́ lọ́wọ́ ọba níbi tó lọ lórí burúkú dé ta ọba rẹ ọ̀hún gan tó ń sọ pọ́ ta lọ́wọ́ rẹ ọ̀hún gan. a ọlọ́run òkú rẹ ń nínú ọmọ wọn ní Egypt gẹ́gẹ́ báwọn tó lọ sọ fún wa jọ̀dọ̀ sọ yé ọlọ́wọ́ bá ọmọ Israẹli létí ọmọ Israẹli òpò ní gbé mu èèyàn bún òun èèyàn ọmọ Ísírẹ́lì وإذ نجيناكم من آل فرعون يصومونكم سوء العذاب Nítorí ọlọ́run ọba ni mo là yín lọ́wọ́ àwọn èèyàn Fíráún Alu ní pé álù yẹn sọ àwọn náà. bẹ́ẹ̀ ni ó ní jàmáà ó ti ní àwọn èèyàn tó kó jọ tí wọ́n jọ ṣèjọba tọ́jọ́ ga lérú ọ̀tọ̀ làwọn kan tó jẹ́ pé ti gbọ́ pé èèyàn bímọ àwọn ni wọ́n lọ pa ọ̀tọ̀ làwọn tó fi àjò obìnrin ọ̀tọ̀ làwọn tó jẹ́ pé ń tọ́jú èdè tako síríáwé náà tó pẹ̀lú ní wọ́n lè jù lápá ní àwọn olórí ibú èèyàn tí wọ́n jọ àtàwọn tí wọ́n ń tẹ̀lé n'inu náà nínú àwọn tí wọ́n ò tẹ̀lé Mùsá àwọn tọ́já sí wípé síríáwó náà náà tẹ̀lé àtẹ́tà bá pé áàlì fìràáwò ó tún lè jẹ́ àṣàbù fìràáwò àwọn èèyàn rẹ̀ àwọn ọ̀rẹ́ ààyò rẹ̀ àwọn kòríkòsàn rẹ̀ àwọn tí wọ́n fún nínú àgbà tí wọ́n dẹ̀lú ní ayé ونجيناكم من آل فرعون يصومونكم سوء العذاب يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم. ألم يرى نفسه nígbà tó jẹ́ sí pé sírí àwọn náà èmi ọlọ́run là ní ọmọ ìsírẹ́lì lọ́wọ́ sírí àwọn náà kí ni kí mo fi láyé lọ́wọ́ rẹ̀ sírí àwọn náà àtàwọn èèyàn rẹ̀ yẹ̀sú mọ́nà kó ń sú àlàáfà ìyà tó nípa wọn pẹ́ tó tọ́jú pé yẹ̀sú nù yẹn gbà bí yẹ̀sú bí ìgbà pé èèyàn ń fún yẹn ní wọ́n jẹ tó jẹ́ sí wípé ìyà wọ́n fún yín níyà àbúrò fún méjèèjì bẹ́ẹ̀ ṣe ń fẹ̀mú mú yà ẹ̀ fi mú fíyà fi mú ẹ̀ yi fẹ́ tí ìyá ń gbè tí yín wọlé ikùn yín ìyá ń gbàbẹ̀ ẹ́ wọlé orí yín ìyá ń gbàbẹ̀ ẹ́ wọlé ẹsẹ̀ ìyá ń gbàbẹ̀ ẹ́ wọlé ìyà tó nípọn sú àlàáfà ìyá bú ìyá rádaràda ìyá ẹlẹ́ta àtàwọn èèyàn rẹ̀ wọ́n ní kí ni títí dáhùn ṣe òun náà lọ sí ọdún tó sọ fún wa yìí yorùbá ti fún náà àbẹ̀lẹ́ àtọ́ ara tí wọ́n ń ṣe ni pé àwọn bẹ́ẹ̀ bá ti wá bímọ wọ́n wá pa àwọn ọmọ yín lọ́kùnrin gbogbo ọmọ ọkùnrin bẹ́ẹ̀ bá ti bí fílọ́nù ní ẹlọ ṣojú ni ẹlọ pa wá àwọn àǹfààní kí ló fà ó ní ń tó fà wọ́n lábàlẹ̀ dáadáa. ní níbo míì nínú ṣọ́rọ́tò ààrẹ yòókọ́ tẹ̀wọ́n náà ọba lò wọ́n pa ní wọ́n ṣe kí wọ́n pa ní bí ẹran sọ orí méjèèjì torí pé nínú tọ́ba lo zabaha wọ́n máa ń sábà kí ló máa ń sábà lò fún ẹran máa ọlọ́run wá sọ pé síríáwó náà àtàwọn èèyàn rẹ̀ yorùbá dìkúrú náà kó wọ́n wá ayé bí ẹran á òrìbọ́lọ́ mọ̀rọ̀ sọ pọ̀ òrìbọ́lọ́ mọ̀rọ̀ sọ kìí ṣe púpọ̀ òkè èèyàn kẹ́lẹ́ bọ́yẹ̀ nìkan dáná sí náà wọ́n bá pa ní ṣùgbọ́n ti náà kọjá pípa pípa bí pípa bíbí ni lọ́rùn bíbí àdá ọ̀bẹ sí ni lọ́rùn ké ni lọ́rùn fi kẹ́jọ máa gbà níbẹ̀. àwọn àbá ní kí ló fa ilé wọn ní ìṣẹ̀dá pọ̀ wàdálíkà ànà fìràwùnà làánà ńlọrùn kánà kọ́dírọ̀ á rúkúyá aláburúkú tó láyẹ òun wálẹ̀ òun fi ń bà nínú ọ̀kan nínú àwọn ọ̀rọ̀ táwọn àjọ onítẹ̀sí rí sọ wọ́n lórí iná kan iná sóbi lọ anára kárajà ní bẹ́ẹ̀tìlì mọ́kùdís ó rí pé iná yẹn jáde láti inú bẹ́ẹ̀tìlì mọ́kùdís sọ wọ́n jẹ́ bẹ́ẹ̀tìlì mọ́kùdís ilé mọ́tọ́lá sí àwọn mùsùlùmí bẹ̀rẹ̀ falẹ̀ sí táwọn ọba ìsìláàmù fẹ́ rajà bú ẹ̀kọ́ náà wà ní fún àdéhùn ìjẹpẹrẹ wọn lórí tí ọba àká ọ̀rọ̀ láwọn tẹ̀sẹ̀ ìbáṣẹ́kù rèé náà wọ́n ní táwọn àmùsùlùmí láàpadà gbàgbé yẹn pé kì í ṣe lágbáwá abóòdìgbàgbé àárọ̀ wà lánàá a ti kà nínú tẹ̀síìlù lánàá nínú tẹ̀síìlù àwọṣẹ́lù rèé wọ́n dẹ̀ káwọn àdéhùn wa lórí gbogbo arábàárọ̀ kìsì nígbà a sì máa pa wọ́n tí wọ́n bá bá fẹ́ràn ìjọ ìjọ ìgbóhùn lẹ́nu sọmi tàhálù wá bẹ̀rẹ̀ kálífì yẹ̀wùdì yẹ̀wùdì kan bẹ lẹ́yìn ní lọ́gbà pamọ́ àlọ́ tó wọ́n di lórí wọ́n láyé àdíkè ní o garcot àdíkè ní o di garcot ibi yẹn àwọn yẹ̀wùdì òun ni wọ́n ń bè fún tọ́lá wọn náà mọ̀ yìí pé ọjọ́ ìparí àwọn sọmọ́ ṣé wá rí àgbà tó wá láìpẹ́ láti inú ọbẹ̀ ìtùlẹ̀ mọ́kàdís tí ń bẹ ní falẹ́sìn yẹn iná jáde ń bẹ̀ fàdákà láti bùyáta lẹ́kẹ́bùtì ọba lọ wọ inú ilé lọ bíbí láàbì mi sọ̀rọ̀ nínú ìlú mi sọ̀rọ̀ ṣé ilá bùyáta ní ìsọ̀rọ̀ yìí ilé kíkí náà nìkan nílé àwọn ọmọ Ísírẹ́lì àlàtọ́láì iná jáde láti mọ́sálásí ilé mọ́sálásí kẹta àwọn tá a bá ti mọ́sálásí maka tá a mú ti madina mọ́sálásí kẹta ni masjidul aqsa iná máa ń gbé ní aqsa baitul maqdis nìyẹn ní palestine bẹ̀yẹn òun làwọn jù àwọn jerusalem àwọn àwọn ọmọ israelite iná ń fa wàhálà lọ́wọ́ ní tí ò ṣe tiwọn ọlọ́run mọ́wọ́ ọjọ́ orí táwọn máa pa wọ́n bí àdéhìí àná ọ̀ ń bọ̀ tọ́jọ́ pé bọ́sá sẹ́yìn ìdí otu wọn láti rí bọ́sá sẹ́yìn àpáta bọ́sá sẹ́yìn òkúta bọ́sá sẹ́yìn ìmọ́tò yóò tù wọn láti wọn tẹ̀bẹ̀ ọ̀dọ̀ àwọn ọmọ Ísírẹ́lì nìkan ní ọ̀wọ́ <clears throat> wọ́n ní fíríọ̀nà tí wàá gbọ́ yé pé mọ̀gbọ́mù á yẹ̀kúnù àlá yàrá ìrọ́jù lé mẹ́ta ní ìsọ̀rọ̀ yìí là ó fi gbé àtọ́ǹkà ìparí òru ìkánú àwọn ọmọ Ísírẹ́lì ní ọ̀pá òun rẹ ní ọ̀pọ̀ lóòrùn rẹ ta ni ó wà á parẹ́ nínú wọn kọ̀ọ̀mù ìjọba kò gẹ́gẹ́ ní o kò yé rárá wọ́n wá wò pé ẹ̀yìn ọmọ Ísírẹ́lì rẹ̀ bẹ̀rẹ̀ ní tí wọ́n pa kó láàmì rẹ̀.

ó wá rò wípé tó o kí ni tó ń lo ṣe àwọn míì ló fi ẹ̀ pé àwọn babaláwo rẹ̀ ni tí wọ́n máa ń bá a dífá àti pé dífá bí yorùbá ti máa ń ṣe tí wọ́n máa ń bá wọn wo bí iṣẹ́ kí ni tàbí wọ́n bá ń rọ àlá burúkú tó lá ẹgbẹ́ kí ni túmọ̀ olóòwò o kí ni ẹgbẹ́ yóò gbé olóòwò o bẹ́ẹ̀ kí ni tí ó padà sílẹ̀ conclusion fíráwọ̀nà ní wípé ẹ̀yin ẹ̀lẹ́wà mi ẹgbọ́n mi ò láti òní lọ gbogbo ọmọ ọkùnrin tí wọ́n bá ti ń bínú ọ̀rọ̀ ní sọ̀rọ̀ yìí ẹ máa pa bọ̀ náà sórí bíbẹ́ lọ́gùn orí fífọ́ wọ́n lọ́lọ́ ń fẹ́ fi àjọ ọwọ́ àgbọ̀ pé ká lọ bí sámà tí wọ́n lè rí sámà dì ní ọlọ́run tí èyí ẹ bá ti lẹ́kùn ẹ bá wọn bí náà fẹ́ fi àjọ bí ẹ bá ti wíńdò ìjọba ọlọ́run ẹ bá ti wíńdò Ibù tó dé àwọn ìjẹ̀gbà tí nínú ìgbàlọ́ dídì àjọ owó ọ̀pọ̀. Tó bá náà bọ̀ sí ẹrẹ́tọ̀ ẹ̀fọ́ ọ̀tàn náà jẹnẹrétọ̀. Tó bá náà bọ̀ sí ẹ̀sì ẹ̀sì ọkọ̀ sí. Sọ̀rọ̀ ìwọ́pọ̀ òní jáde máa gbẹ wà lẹ́yìn akẹ́kọ̀ọ́ ni lọ́tọ̀. Wọ́n lọ́ba ń fi àjẹ́ wọn ni mò ń bọ̀ wọn náà yà lóru ọdún. Wọ́n lọ́ba ń bọ̀ mẹ́lẹ̀ ọwọ́ awẹ́ ni mbolódé mbolódé tó ti dé kù tó ti dé kúta ara tó ti dábẹ́ òkúta kò sí tọ́kọ náà mi rí wọn. Ṣẹ́dáwó náà torí pé kèfèrí ni kèfèrí o. Láàka wọ́n ní wàá fa ìdá amọ̀rọ̀ fèrè àwọn màánà wúlọ̀ bí kọ́tìlì kúlì dákàrí yóò bá ní ìsọ̀rọ̀ yìí. ó ní sẹ́rí lọ gbogbo ọmọ ọkùnrin tí wọ́n bá ti bí láàrin àwọn ọmọ ẹ pátánù ọwọ́ àwọn ọlọ́pàá àwọn ọlọ́pàá àwọn tọ́jà sípò àwọn pa gbogbo ọkùnrin tí wọ́n bá ti bí jẹ́mọ́ ìyá ni àbíyàwó wà láì yá ni sórí kò lè yí owó bẹ́ẹ̀ ló lè yé a sórí bó o ṣe wà ní ìsìn tẹ́nìkan bá lù ọ́ tẹ́jẹ̀ bá jáde lára mọ́mí rẹ̀ lára rẹ̀ mọ́mí rẹ̀ ni máa sọkún dájọ́ ìlú pé àbúrò bí àwọn kẹ́hìn sí ẹnu ilé ọba pọ̀ bẹ́ẹ̀ kíra rẹ̀ lọ́wọ́ màmá rẹ̀ ni máa sọ pé ẹjọ́ tó lé ọlọ́wọ́ ẹ mẹ́jọ ṣùgbọ́n ọmọ kan lọ́jà fún jẹ́ òní bàbá bá dùkú ẹ̀bí àti rẹ́sì ọmọ rẹ̀ ti ń sunkún wọ́n ní òkè jáde ẹ̀kọ́ lé pé bàbá wọ́n ẹ̀bẹ̀ bá bẹ̀rẹ̀ kí ló kọ́ bẹ́ẹ̀ sọ rẹ̀ lẹ́yìn bàbá adínẹ́kan ni wọ́n ẹ̀sẹ̀ wọn bá bẹ̀rẹ̀ she was somehow unconscious bí ìyá ti rí nu ìyá máa ń nífẹ̀ẹ́ ọmọ ju bàbá lọ àyàfi ìyá díẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìyá lóòótọ́ pàtàkì ìyá rẹ̀ ni ó ṣe dáadáa sí lẹ́ẹ̀mẹ́ta bàbá rẹ̀ ẹ̀kan lóbi dájú wípé tí ìyá bá bínú sí ìyàn àbòsépè fún ọ̀rọ̀ tó wọ́n wà mú. nígbà tó mọ̀lá mọ̀lá pé a lágbájá ó fi pẹ́ẹ́lí lẹ́kú ó fi pẹ́ẹ́lí lẹ́kú ó fi pẹ́ẹ́lí lẹ́kú. àbí kò èdè wà lẹ́kú wọn ló èdè wọn sùn wọ́n ní mẹ́ta yóò ṣeré ọlọ́ ìní ṣeré ẹ̀rẹ́jọ́ ṣeré ọlọ́. nígbà tó kùnà ọlọ́ ti tẹ́lá ti bínú sí ọlá ọlọ́ náà ti ń bínú. àdéhùn ni wọ́n ti bẹ̀rù lọ́ọ́ ìdòwúdọ̀ wà ní ẹ̀ wàsákòtì láti sáfì wà ní. tóbi ẹ bá ti lé ń bínú ọlọ́run máa ń bínú sí ọ sọwárí fídáwọ́nà olórí burúkú yìí ọlọ́wọ́ mọ́fẹ́ olórí burúkú bíi fídáwọ́nà o ọba yan gbogbo àwọn ẹ̀mẹ̀wá rẹ̀ ó ní gbogbo ọmọ ọkùnrin táwọn ẹ̀rí Ísírẹ́lì bá ti di kán máa pa wọ́n kán máa gé wọn lórí fíó sọwárí àwọn obìnrin wọn gan lára mi jù obìnrin tó lóyún ẹ̀rú ọ̀nà wa bobìnrin mi ìwọ sọ̀gbà náà kò fi scan gbà náà sọ̀gbà ní pé scan bá wà ní èyí ó ti di pé ọkùnrin ní èjì yóò ti sá kúrò lóòjù kò sí scan bá ti wá lóyún kálukú ọmọ wa fẹ́ gbé wọn lọ ọlọ́mọdé kí n bọ́kùnrin obìnrin ojú ọjọ́ o obìnrin tẹ́lò ní ọ̀fẹ́ ní ìbéèrè ẹgbẹ̀gbẹ̀ ọmọ tí bí obìnrin náà ni kó ti ẹ̀bọ̀ fún nǹkan ah, ìgbó bí kan ọmọ dúpẹ́ bọ́lọ̀ obìnrin yẹn làwọn fẹ́ máa bí jó náà tó bẹ́ẹ̀ tó bá ti lè bí ọkùnrin kí wọ́n ṣe o wọ́n fà tó tó bá ti á ọmọ tó wá ní kíríà náà ṣe nígbà òfin ẹ̀rọ òun ló fa mímọ́ dáwọn abẹ́ kan fóbìnrin tọ́já sí pé yẹn òun ni circumcision ti fìlà áwọ̀ sófin ní ìsìn fàràó ní circumcision yẹn wọ́n wà báwọn obìnrin dábẹ́dẹ̀ gan tọ́jọ́ tó wà fẹ́ bímọ yọ ọmọ wa pariwo yéé ẹnìkan fẹ́ bímọ wọ́n bá tọ́ wa lọ jẹ̀mọ́ tí wọ́n bá wà lọ kí ni tí ó tó padà tẹ̀lẹ̀ wọ́n bá òfin ta ló bí o ọkùnrin ló bí tọ́lẹ̀ lọ́kùnrin wọ́n pa ni torí pé ìṣọ̀ṣẹ́ ta nìyẹn o fìrí àwọn ọ̀sẹ̀ ọ̀dẹ̀sẹ̀ tó lè mú jọ́nà àbí ta ni o àwọ̀ a àwọn àbúrò ní fìrí àwọn náà lórí burúkú náà ni yẹ́sù mo lè kó nṣó alábàbí yóò tẹ̀rùnà àbẹ̀rẹ̀ àkọ́mọ̀ ọ̀yà sáyùnà nìfà àkọ́mọ̀. wọ́n lọ wò ó yàrá ká má ta obìnrin yàtà yóò lọ nípa ìpa àwọn obìnrin sílẹ̀ wọ́n fi ìdáni kan bàlá ọ̀mí rápẹ̀ kan àbí. ọlọ́run ọba dé ń fi pé á ìfúnfúnyáwó náà ṣe àdánwò ńlá ni kí èèyàn òbí rẹ̀ ká sì ọmọ rẹ̀ lójú ẹ̀ kí èèyàn òbí ọmọ kí wọ́n sì dùbú ọmọ yorùbá pè wú náà dín náà àkọ́ wọ́n sì dùbú àwọn ọmọ bí ìgbà bí ìgbà téèyàn ń pe woro bí ìgbà téèyàn ń pa màálù bí ìgbà téèyàn ń pa àbùkà téèyàn ń pe wúrẹ́ olórí burúkú fíráwọ́ náà wò. àtọ́ àní gbogbo tí fíráwọ́ náà wá ń ṣe yìí torí ìkéde kán má bàa di ọmọ tí yóò pa ọlá rẹ̀ rẹ̀ fún onírú tí fíráwọ́ náà ṣe àwọn olórí ibú fíráwọ́ náà wọ́n kọ́ nàìjíríà wọ́n ṣe kí ni wọ́n kọ́ nàìjíríà olóṣèlú ní ọjà gọ́ọ̀fù náà. kò afẹ́ kí àwọn incoming governors àwọn incoming governors kò kí wọ́n tún di òun wò gbogbo ẹni bá rí i pé tó lè jẹ gọ́fúnà tó lè tún di òun wò ni wọ́n pàdánù. ẹlòmíì nínú àwọn tó ti pèmí mú òun mínísítà dàrẹ́tọ̀ jẹ́nẹ́rà kọmíṣánná àwọn ọwọ́ àrí wọn lágbájá wọn pátá pa pa ẹ̀ pé ara àwọn èèyàn nínà lọ́pa ni àwọn èèyàn ní pa ẹ̀ bá sọ́lá yìí wà láyà sí lọ. ṣé wọn wọn ni jẹ́mẹ́ sílẹ̀ sì torí ara rẹ̀ nìkan o thousands nínú àwọn ọmọ ọ̀rọ̀ aláàánú wọn lójú kankan. ìsà ń pa wọ́n lọ ni ń pa wọ́n lọ ni àtẹ̀lé àti ẹ̀ náà a gbọ́dọ̀ ṣọ́ra ká ló jẹ́ olórí burúkú bíi ìfìrí àwọn náà tí ń pa àwọn ọmọ ọlọ́mọ nítorí kọ́ má bàa kúrò ní kẹ́ni o ipò. àtà ní ṣe àwọn oníṣirí ọ̀nà tí ń ṣe àwọn obìnrin kù tí ń ṣe àwọn obìnrin kù yìí lè á nà ọ́ ìdájọ́ àbàrún dáàbò wàbákìyá sì ní sáà zala sharp nítorí tí wọ́n ti bẹ́ẹ̀ rí o ó rò pé nígbà bá pa gbogbo ọkùnrin wọn tán àwọn tó ti kù ní wọn tán ti dàgbà àwọn náà bẹ́ẹ̀ ti kéré o wọ́n fẹ́ ìparí òkú obìnrin wọ́n wà lórí tó wà sí kóbìnrin àwọn èèyàn wọn wọn à ní lọ́kùnrin tó lè bóyè jagun wọn à ní lọ́kùnrin tó lè fèsì ogun tó onígbà míì náà ní fámìlì tí tó bá ń fa wàhálà kan tá ní pé ah, ọmọ ọkùnrin kan náà nàmọ́ ni wọ́n lè fẹ́ ọmọ ọkùnrin láwọn tó lè rí ibú ọlọ́run sì ní fún àṣẹ wọ́n ní pọ́nmọ́ ọkùnrin nìkan ó lè jẹ́ pòun ní ọ̀fà ètò ìfọ̀kẹ́ ní oru ẹ̀tọ́ fámílì lọ́jọ́ ọ̀la. ìsì fúnra ọ̀nà tẹ́ ń torí ẹ̀ṣọ́ ló fẹ́ ń gbà bá ta gbogbo ọkùnrin wọn tán sóbìnrin ní àwọn ọgbọ́n òfin bá lè dà obìnrin gbòòrò ti ń bọ̀ ọ̀dà gbogbo tọ́lọ́ ọba fẹ́ lo omi wà lẹ́wọ̀ lé lómi. àwọn àwọn ẹni láyé ànábì tí wọ́n pa ọkùnrin lójú ogun ó ìgbàgbé lóòtọ́ <laughs> àwọn omi sáfọ̀ kan mọ́kùnrin lórí ó gbẹ́nu àwọn dàbí omi tán láyà bòógì tí láwọn wá ń ṣe báyìí tó fi dájú kí ni kò ní sábàrà mọ́ torí pòbìnrin rèé gan ọ̀lẹ lóbìnrin máa ń sábà jẹ́ obìnrin tí ó rí aáyán lásán tí ó máa sá lọ tí ó rí ní èso ní ara gbẹ́sẹ̀ lè ọpa obìnrin ó fẹ́ fún ti àwọn arọ́kùnrin tó jẹ́ tó wá láyé tọ́wà ibi àbájá tọ́ọ̀lù pẹ́pẹ́pẹ́ àjà. Bẹ̀mọ́ pẹ̀lú gbogbo oríkúrúkú tí ọ̀nà wá ṣe yìí, ọlọ́run wá padà làwọn lọ́wọ́ rẹ̀ bóòrò ló wá sọ nígbà tá a lọ. Bàbá sọ́lẹ̀ ní ọlọ́run bá ní Wọ́n ní alákọ̀ọ́kọ́ ni pé tẹ̀síkírù lọ́rì tàhálà libani israẹ́lá ní ìmọ̀tàrú àlẹ́yìn bùnìjáde yìí ní àwọn. ọlọ́wọ́ bá láwọn ọmọ ìsírẹ́lì létí ẹ̀rọ tí mo ti láyé lọ́wọ́ fúláwọ́ àtàwọn èèyàn rẹ̀. ẹlẹ́kẹ̀jì nínú àǹfààní mú nínú àyà sọ ariel nílẹ̀ làbọ̀ bàbá ní

àwọn ọlọ́dẹ tó gbà ládùúgbò àwọn ti rí wọn àti kòsà olè yẹn sì tó léde náà bá dàbọ̀ bò wọn àáfà bí wọ́n ṣe eré lulẹ̀ nu ọwọ́ bá tẹ̀ wọ́n wàlẹ́ ọ̀yẹ́ kó o dúpẹ́ lọ́dọ̀ lọ. ọ̀tá kan lọ́lọ́run bá láàyè ń bẹ̀ yẹn ọ̀gbọ́n mi yé bóyá wọn tó rojọ́ ní àwọn ọkùnrin àdúgbò kan ti pílà rẹ̀ dúró jẹ́ máa ń sọ ọmọge yóò dẹ̀ máa sakọ òrì aláfẹ́fẹ́ kò sí ẹgbà sóhun nìkan ló kọ́ máa lù jáàbù wọn bá pílà pa àwọn orin pẹ̀lẹ́ wàhálà ìwọ ti plan rẹ̀ pé àwọn bọ́ọ̀lù mẹ́ta ní lálẹ́ ìlà tí wọ́n sọ fáwọn tó jókòó ní káwọn ọmọ ọmọ obìnrin ṣe lálẹ́ torí àwọn olórí wọn máa rí òkú ọmọ kódà akọ́mọ ni wọ́n máa jáde lálẹ́ kí ọ̀bà tó wá jáde kọ́mọ ju òun nìkan wọ́n lè pé méjì mẹ́ta kálábà ti ẹ̀fẹ́ ta bu ìkejì ó lè padà ọgbẹ́ ìgbà ní wọ́n tẹ́ ọmọdé bu àti sásọ́ọ̀dì ní bẹ́ẹ̀ wo wọ́n tẹ́ ọmọdé bu títa lókè àwọn yóò lè pariwo. sọ́ọ́rí wọ́n ti wá plan

ọ̀tàtàjọ́ ṣe kí ni tọ́jọ́ rẹ̀ rẹ̀ ìwọ òṣìṣẹ́ sì náà níláyé rẹ̀ wọ̀ bá sọ ọ́ ní ìsìn náà wọn ìwọ tó rẹ̀ tó sì náà ọlọ́run wá la àwọn ọmọ ìsírẹ́lì lọ́wọ́ ọ̀tá àwọn tọ́fẹ́ pa tán ti sọ fáráwò pẹ̀lú ànábì wa mọ́sá á padà sọ tó ti bẹ́ẹ̀ ọ̀yẹ̀wò dúpẹ́ àti ọ̀yẹ̀wò dúpẹ́ wọn dúpẹ́ bàbá ní tó bá jẹ́ kọ́nà bá wá là wá lọ́wọ́ ọ̀tá oore gidi lọ́wọ́ bá ṣe fún wa a gbọ́dọ̀ náà dúpẹ́ rẹ̀. bákan náà àlàyé pé àwọn èèyàn fíráwó náà wọ́n lè kókó wọ́n dẹ̀ sí aburú pẹ̀lú àwọn ọmọ Ísírẹ́lì torí wípé wọ́n pa àwọn ọmọ wọn tọ́jọ́kùnrin wọ́n sì gbóbìnrin sí. ó ti àjọ yìí bàbá ní tó bá tó wá rí bẹ́ẹ̀ àfi anna rọ́bà subhanahu wa ta'ala làwọn mọ́tòlákù tàṣọ́rọ̀ fi ìbáàdì yìí bìmá yasuquhu aw yasuruhu liqawlihi ta'ala ní rọ́bà kan. bàbá tó ti lọ náà tàwọn ìdè fún wa bàbá ọlọ́mọba ní sọ́wọ́lẹ̀ sanre wọ́n lára ń tá a rí dìmú tó ọba lọ wọnú àyà yẹn nígbà tó lọ ń fẹ́ sọ wípé fírí àwọn náà àti àwọn èèyàn rẹ̀ wọ́n fa burú sáwọn ọmọ Ísírẹ́lì ọlọ́run wá ní wà fí dáàlì kan bàlá omi rọ́bì kan máa wí. àti gbogbo ìyàtọ̀ tí ń jẹun yẹn náà kò sẹ́yìn ọlọ́run kò sẹ́kẹ́ ni nínú àkídà alùsọ́nà sí ni pé wàṣàrò láìsà ilé ọgbọ́n niyé sórí aburú ọlọ́run bá bọ̀ nípa àgbọ̀n ṣùgbọ́n a ní fa burúkú sọ́dọ̀ ọlọ́run máa gbọ́ mi dáadáa àkídà lábẹ́ yìí látẹrẹ́ǹsì òtún pépà nù lé yín wàlẹ́ ọmọ ọba mà sí lọ́sọ̀ pé àwọn ìyá àjẹ́ kan wà ti sọ lánàá ó sì wọ́n pépà nù lé yín àwọn kan wọ́n pa ọ́ sókè yá àti òwe lọ́ọ́ màmàdájú pẹ̀lú àwọn yẹn wọ́n lè pa àyàn àti pẹ̀lú mọ́ ọ lọ ọ̀kadà kan ó gbé èèyàn ṣubú màtọ́kadà ò lè gbé ọ ṣubú àbí tọ́lá ọ̀gbọ́n òṣèké ni kò mọ̀ torí tọ́lọ̀ wọn bá ní ìsàmọ́ ó ní ìdarí sọ́kànnà lórí àwọn ẹrú ẹ̀ pẹ̀lú n tó lè kó nira bá wọn àbí n tó lè dùn wọ́n nínú ọlọ́run lágbára lórí ẹ̀ láti jẹ́ ọ̀sẹ̀rẹ̀ sí wọn. àtẹ̀yìyà burúkú èyí tó dé àwọn ọmọ ìsírẹ́lì látọ̀dọ̀ òkèèrè àwọn ọ̀nà gbogbo ìyá yìí pátápátá ọlọ́run bá nígbà sí kí ọ̀rọ̀ bá jẹ wọ́n bò ní mọ́tò ìwálé ayé tí yàrá bá jẹ wọn bóyá ni wọn ṣe appreciate orí ọmọ ṣùgbọ́n tó ń fi ọmọ Israẹli olórí ìbùkún ni wọn wọn tún appreciate ọmọ ìyẹn lọ́pàá tó jẹ́ pé ìyá wọn yóò ní ẹ̀pà gidigidi àtẹ́tí dáadáa bá ṣẹlẹ̀ sí wọn náà ibo ló ti wá jẹ̀mọ́ ọ̀dọ̀ ọlọ́run èyí tí ọ̀tí ọlọ́run náà tó bá ṣẹlẹ̀ ọlọ́run ní màá sí i ọ̀wà ní máa pariwo ọlọ́run tó ọlọ́run ti pọ̀ ọmọ rẹ̀ ọlọ́run ti pọ̀ ọmọ rẹ̀ ọlọ́run ti pọ̀ ọmọ rẹ̀ ó ti àwọn ọlọ́run ti rẹ̀ lóbi iṣẹ́ ọlọ́run ti ẹ̀jẹ̀ wá rí ìṣẹ́ ọjọ́ náà nìyí ọmọ abẹ náà ni bí ìgbà ti pankẹ́rẹ́ náà títà mi pankẹ́rẹ́ dání ọwá náà ọwá pankẹ́rẹ́ jọ pankẹ́rẹ́ jọ sí pankẹ́rẹ́ lọ́ọ̀dẹ̀ àbọ̀ lọ ta ló lu pankẹ́rẹ́ àlọ́ táwọn kan bá ń sọ ẹ̀jẹ̀ ẹ̀yìn kele kan gbàgbọ́ lòun nímọ̀ sí tó ń fi ọ́ láburú ọ̀rọ̀ mi ò ní jẹ́ kí ọjọ́ pọ̀ wọ́n lè máa bẹ̀ náà. àwọn ọmọ Ísírẹ́lì yìí wàhálà wá ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí wàhálà wá ṣẹlẹ̀ tá ọlọ́run wá fi wá sọ̀tàn rẹ̀ ṣùgbọ́n kò lè sí àsìkò á nínú nǹkan ọba ṣe wọ́n á máa wo tó lọ́wọ́ bá ṣe lẹ́yìn àìmọ̀ ìyẹn ọjọ́ tí fíríàwó náà ti wá ń pa wọ́n tó ti wá ń pa wọ́n tó ti wá ń pa wọ́n wọ́n wá bí ànábì wa Mùsá alẹ́ ìsọ̀láàtù ọ̀sọ̀láàmù. so nígbà tó náà ń wá ṣe é pé bí Mùsá ọkùnrin ni Mùsá àbúrò ọkùnrin ta ni wọ́n fi ń pa ọkùnrin náà wọ́n ń pa ìlú tí wọ́n fi ń pa ọkùnrin òun náà ni wọ́n ti bọ́ Mùsá. ṣùgbọ́n fíríàwọ̀nà níyàwó kan áásíà lórúkọ rẹ̀ áásíà yìí ò bímọ kankan fíríàwọ̀nà bóun náà ṣe lórí ibú tó kò bímọ sọ ọ̀pẹ́ ẹgbẹ́ tiẹ̀ tó fi yẹn ronú pé bóyá àwọn ọmọ ọlọ́mọ tó pa ní òun ti sọ láwọn bá jẹ́ ìkà sájú lórí ibú láyé òun ronú sọ ọ̀rẹ́ bá jẹ́ mùsùlùmí wà lé òun ní máa ronú bulẹ̀ mùsùlùmí mùsùlùmí àbá ìkínu lásìkò tí ìkínu lásìkò lánàá ni ṣùgbọ́n kẹfìrì kẹfìrì ìrònú. ìyàwó rẹ̀ tẹ̀ sí ìwò tẹ́lẹ̀ gbèsè bó wọn ṣe àkúrẹ́ kò tiẹ̀ ní sọ́mọ kankan ìyàwó ẹ̀ náà sábà kánú ìyàwó ẹ̀ náà sì jẹ́ kẹfìrì. sọ́ra rí tó wá ṣẹlẹ̀ ìyá ànábì ìwà Mùsá wà áwọ̀ ilá ummi Mùsá an arúgbìn yìí. àwọn ọlọ́run láti ránṣẹ́ sí ìyá Mùsá gẹ̀ẹ́sẹ́ ìrẹ náà ló fọmọ rẹ̀ yìí lọ́yàn ìwọ náà ló tọ́jú ẹ̀ fọkànbalẹ̀ iná rọ́ọ̀dúù ilẹ̀ ìkì wájà ìlú mìlálmọ̀ sẹ́lí. ọlọ́run ti bẹ̀rẹ̀ kan ṣàdéhùn fún ìyá Mùsá tó fọkànbalẹ̀ ọkùnrin lọ́mọ bẹ́ẹ̀ bí ọ̀dọ̀ rẹ̀ náà ládàá padà sí ọlọ́run ló sì máa jẹ́ ṣùgbọ́n bóò ni ó ṣe jẹ́ tọ́ ọba bá bàtì bímọ ìtàn gbé sínú àpótí lọ gbé sórí river nile jẹ́mọ́ ó abi àbí òlé wà láì kọ́ lọ́wọ́ ní gẹ́ẹ̀lì òbí ọmọ ẹjọ́ kan ọlọ́run wá jẹ́ kékeré ọ̀rọ̀ ọgbẹ́ ọ̀sán ìsìtù ó ní mọ́ àpótí sọ̀rọ̀ kálẹ̀dì bá ní màá ní wà ìwé ọ̀dà omi ni wọn náà àpò tí ó rì nínú omi àtẹ̀lé àwọn ẹlẹ́wù kí ẹlẹ́yẹ ìyá amúsọ ọba tọ́lọ̀ sọ wọ́n ní bò mo sára yìí kó tó di táwọn olórí burúkú tí mo pa ọmọ ọkùnrin ó di ó ti gbé inú àkàtì ti lọ gbé ibi odò. wọ́n sábẹ̀ ní ẹ̀gbẹ́ kan tó dóbìnrin ìyẹn lọ́wọ́ máa ń àpótí yẹn àti tí ó ṣẹlẹ̀ sí i sọ̀rọ̀ wá rí àgbótí yẹn òun lọ wá lọ gba orí odò torí odò yẹn kọjá ní ẹ̀kúlẹ̀ ààfin fíráwọ́ ni. fíráwọ́ náà ti àwọn ẹ̀dẹ́ bá rí àpótí yìí àpótí lórí odò àpótí kí làwọn abẹ́ wọ́n bá pàwọn ẹ̀rẹ̀ wà láti kò tí wá. jama ìgbà tí ó gbé àfẹ́fẹ́ ọba dọmọ ọkọ rẹ̀ ó di kí mo pè. ọmọ ọkùnrin. ọmọ ọkùnrin. ọmọ ọkùnrin. irú àwọn ọmọ tá a ti ń pa. tá a ti ń pa tá a ti ń pa náà rẹ. ṣé ká wá pa ni àbí ká dá sí. ọba di mọ́sálà àfẹ́láàfẹ́ láàrin fúnra náà àti ìyàwó rẹ̀. wọ́n ní ìyàwó rẹ̀ wá ń sọ wípé ẹ má jẹ́ apá ó súnmọ́ kọjá kọ́kọ́ yìí yàǹfà òní aona tàkìdà owó wà lọ́dá yóò padà wá ìfọwọ́ àwọn àtọ́ àdínkù tí a ti àsọ̀njọ́ náà ọlọ́dẹ fi kún fáyà kan sí torí Mùsá padà wúlò fún aráàlú tàbí kámú lọ́mà ṣùgbọ́n fídíà ọ̀nà tí wọ́n fẹ́ ọmọ táwọn òbí rẹ̀ tí wọ́n sọ fún ọmọ náà wọ́n ràn wọ́n lọ́wọ́ tí ìgbà àdègbè tó nígbà mi ìtú ẹ̀rọ ìgbà ọ̀sẹ̀ ọ̀sẹ̀lẹ̀ tọ́lọ ní ọ̀sẹ̀lẹ̀ wà lẹ́yìn o lójú rẹ̀ ó sì náà ń kankan. yóò ṣẹlẹ̀ báyìí wà lẹ́yìn ó sì máa wò ó inú rẹ̀ ó sì máa bàjẹ́ ó kùn láì pápẹ́ńṣà ó kùn ní sóòkì tó ti yé lójú tó ọlọ́ọ̀ni kẹ́kọ̀ọ́ fílámà tó pa ìmọye ọmọ àtẹ́kọ́mọ̀ wàá pa gbogbo ọmọ tó pa kọ́pa Mùsá nìkan ṣùgbọ́n gbọ́dọ̀ sọ wípé torí Mùsá ọ̀pá àìmọye ọmọ ṣùgbọ́n Mùsá yẹ pé kọ́ pẹ̀lú rẹ̀ ìwọ gan tọ́jú ẹ̀ rẹ ni ó gbé dàgbà oúnjẹ rẹ omi rẹ ni ó òun náà ni ọ pa rẹ. Adébíwọ̀n náà ọba sọ́ra, tọ́ọ̀ bá lọ sọ́ra, ṣé rí nǹkan tó rò pé náà ló nífẹ̀ẹ́ yẹ o lè pa ọrẹ́, ìsìná tó ń ṣe tínú rẹ̀ ń dùn. Àwọn ọmọbìnrin olóbìnrin ọ̀rẹ́ wọn ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀. Ó lè jẹ́ pé kàn lọ rí kẹ́yìn, ọ̀wà àgbẹ̀kú. Ìwọ náà tóbìnrin ní àwọn ọkùnrin eléyìí tí ọgbọ̀n ọ̀sùn yóò bọ̀ lówó. òun gbèjà àbúrò ilé ilé yóò o bọ́ ọsọ ìlú ìdí eri fọ olówó ga sórí tó ọmọ ẹgbẹ́ ó lè jẹ́ pé iná ẹ̀ ní ọkọ̀ ó lè jẹ́ pé ara arị ni ọ̀rọ̀ àwọn èèyàn tó ẹgbẹ́ na ti pòórá pẹ́pẹ́ tí wọ́n máa ta ó lè jẹ́ àti kọ́ ọ̀yá kúrò nídìí ẹ̀fẹ̀ lọ́mọdọ́n làwọn yìí tí lọ́mọdọ́n bá tó lọ bá ká kúrò nídìí ẹ̀fẹ̀. irú àwọn kan tó jẹ́ pé ń jòrò ní wọ́n máa ń parí iṣẹ́ wọ́n máa ń parí iṣẹ́ sọ́ọ̀mọdé àwọn tẹ́lẹ̀ jáàbù mú láìpẹ́ yìí. nínú àwọn tí wọ́n chief ní Enugu nìkan wọ́n mú ten thousand ìgbà tí wọ́n ká ní òfin àwọn ọ̀gá parí iṣẹ́ láwọn centers kan wọ́n ti kó wọn lọ sílé ẹjọ́ báyìí ọ̀rọ̀ tí àwọn akẹ́kọ̀ọ́ parí iṣẹ́ náà máa ṣe ló sún adé wọn ọmọ àwọn akẹ́kọ̀ọ́ ká máa pa àyàn òun náà máa ṣe ó sún adé wọn ó dì jù sábà bí wọn. so orí títí láwọn náà máa jẹun náà ló padà pa kọ̀ wá láǹfààní àtìlẹ́pà Musa wá máa pa lọ́wọ́ kí ni tí ó kọ̀ wá ṣẹlẹ̀ wọ́n bá tún fi kéde síta announcement announcement announcement a nídìí obìnrin tó lè máa bá ní fún ọmọ kékeré ọba yìí ní oúnjẹ tí ó máa bá ní fún lọ́yàn tó máa bá ní tọ́jú ẹ̀ tó máa bá ní breastfeed ẹ̀ ẹ̀ lè máa fún lówó. ọlọ́run bá wá sọ nínú kùránì pé afẹ́léèwọ̀ fún gbogbo àwọn obìnrin tó ń breastfeed àwọn obìnrin tí máa ń fọmọ lọ́yàn láyé mú sọ̀gbọ̀nyàn wọn. wíárà ó yẹ kí mú sọ̀gbà ṣùgbọ́n náà ló ṣe léèwọ̀. nígbà ọwa kàyà rẹ̀ ìyá rẹ̀ náà wá ṣe bí ẹni pọ́ọ̀mù na wá tó ó sì mọ màmọ́ mu òun ni nígbà tó kàyà rẹ̀ báyìí mọ́tà bá ń ìyá amúta tún wá lórí nǹkan yẹn kọ́ mọ̀ ó ṣe kí wàlá ìpìtọ́ yẹ kó o ṣe lọ́fẹ̀ẹ́ ọmọ pé wọ́n tó wá máa ṣe kí ni wọ́n tó máa gbowó. ọ̀gbọ́n tí mo sọ yé máa wò ní o máa wò ní kéèyàn ó ṣe wá àdì ojúṣe mùsùlùmí àwọn mùsùlùmí kọ́. a ti rí inú àwọn ọmọ ẹ̀yà ọkẹ̀ lọ ṣe wá àdì nítorí tọ́lọ́ àbákan bá ní pé ẹ bá mi bí ìmọ̀ yẹn tí wọ́n ti lọ sí hajj. ọlọ́run ní káàkiri àgbẹ̀ wọn àgbẹ̀ká ní ojú àgbà bẹ́ẹ̀ tí wọ́n ṣe ẹ̀ lọ́mọ́kàrí mi ò ní ṣé pé ẹ̀ mi ò ní ọ̀dà àti ọlọ́ bó ṣe gbà ṣé ara àníyàn wà sí lè ọmọ ṣe wà sí nítorí ìtọ́lọ́ wà sí àti kó o ṣe ń gbà wà láì rọ́ọ̀ṣe ọ̀fẹ́ ló yẹ kó o fẹ́ òbí ọ̀wà já sóore fún ọlọ́dọ̀ ọlọ́ èèyàn ló ṣe wáhà sí tó lọ kéde o maka ó lè tọ́ lọ ṣe wáhà sí rí àwọn ìjọba ní ká gbé láìsí fún yín ni wọ́n ní ká tó gbé wà náà sí àti gàrí nǹkan gbé wọ́n ní wọ́n ní tẹ bá ní sí búùtù mọ́tò búùtù kí ni yẹn gbé àwọn òní mọ́tò a àdúgbò yóò ní mọ́tò yóò àti ìṣe dáa tó ṣe àjí ìrora.

ìyá Mùsá wá ń padà fún Mùsá lọ́yàn ó tún wá ń gba owó tí wá làwọn nǹkan tó padà ṣẹlẹ̀ bọ́ọ̀lù lọ́wọ́ ń ṣe la àwọn ọmọ Ísírẹ́lì ibẹ̀ láti wá máa gbé e lọ tó di ọ̀la kí ló jẹ́ àmọ́ ṣàlàyé báyìí ohun tó fa orí ibú fáwọn ọmọ Ísírẹ́lì àwa náà gbọ́dọ̀ sọ̀ra fún gbogbo ẹni tí ọba ti mọ ọ̀rọ̀ lọ.

وسلام على المرسلين والحمد لله